ẹ tún darapọ̀ mọ́ wa lónìí fún ẹ̀kọ́ pàtàkì mìíràn láti inú ìwé ọ̀rọ̀ ọlọ́run látẹnu olùṣọ́ àgùntàn aishaiya ògúnbòmẹ́yìn àkórí ọ̀rọ̀ tòní ni ẹ gba ẹ̀mí mímọ́ tí ẹ bá ń fẹ́ láti máa gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ sẹ́ndì yes sí nọ́mbà yìí 08096781135 08096781135 kí olúwa bùsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa. nínú ìwé John orí ogún John 20. Kabere si kalate kà láti ẹsẹ̀ 21. John 20 21 downward. Nítorí náà, Jésù wí fún wọn pé àlàáfíà fún yín. Gẹ́gẹ́ bí bàbá ti rán mi, èmi náà rán yín níṣẹ́ báyìí o. Gbà tó wú èyí tán pọ̀ ń rán wọn níṣẹ́. Bíbélì sọ pé ó gbàdúrà fún wọn. Ó wí fún wọn pé ẹ gba ẹ̀mí mímọ́. Receive the Holy Spirit. Ẹ gba ẹ̀mí mímọ́. receive thee the holy spirit. ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tẹ́ bá fi jì á fi jì wọ́n ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tẹ́yìn bá dá dúró á dá wọn dúró. ẹ gba ẹ̀mí mímọ́. receive thee the holy spirit. tó lè ṣẹ́gun ìgún ẹ̀ṣẹ̀. that could overcome the cause of sin. ohun àwọn nǹkan tí à ń bájà láyé ti pọ̀ jù. we are contending with too many forces. àwọn ogun tó ń bá àgọ́ ara wa ìjà ó pọ̀. a lot of battles contending with our body there are many. ogun tó ń bá ayé wa jà. a lot of warfare contending with our lives. ẹ̀wọ̀n ọlọ́run ó pọ̀. brethren there are many. a need agbára ẹ̀mí mọ́. we need the holy spirit. even bó bá tiẹ̀ jẹ́ pé ní ti ogun tí a máa tá ń jà láyé. even with warfare we are contending. a need agbára ẹ̀mí mọ́. we need the holy spirit. ká má tiẹ̀ ti sọ̀rọ̀ ìjọba ọ̀run. let alone the kingdom of we are contending with so many forces. àwọn ìjà àwọn ẹ̀mí àtàǹbájà wọn pọ̀ lọ́pọ̀lọpọ̀. ẹ̀gún ń bá wa jà. cause is there contending with us. sátani dẹ burú. and satan is so wicked. ọlẹ́yìn ọkọ fún yàn. he could even choose a husband for you. tó dẹ̀ má dàbẹ̀ ní kó ọkọ ẹni. and uh, the person will look your exact. ọ̀hún ló dẹ̀ wá ń diẹ. whereas he is the brain behind it. ọkùnrin burúkú yìí ló wá ń diẹ. Satan is the brain behind. Sátánì ń pèsè fún yàn. Satan can make provision. Sátánì ń wáṣẹ́ fún yàn. Satan can give you employment. Kò sí nǹkan tí ọ̀sà ń ṣe. There is nothing Satan cannot buy. Ó ń wálé fún yàn téèyàn máa gbé. He can even give you accommodation. Ó lè fọwọ́ tàn ẹ́ jẹ. Can deceive you with. Ó lè fọkọ tàn ẹ́ jẹ. Can deceive you with husband. Ó lè fi mọ́tò tàn ẹ́ jẹ. Can deceive you with car. Ó lè fi ilé tàn ẹ́ jẹ. Can deceive you with a house. A ní ìdàgbàrá ìmímọ́. We need the Holy Spirit. But i ló lè bá wa solve problem why? Only Holy Spirit can solve our problem. have so many problems. Okay, to solve. Kojú wa ó pọ̀. We have a lot of problems to solve here on earth. Èṣù lágbára kò ní gbàlà Satan has power but he has no salvation. Bágbára Ọlọ́run ṣe wà, agbára méjì ló wà láyé. There are two powers in existence on this earth. That of God and that of Satan. Tèṣù yẹn wá lọ and that of Satan, they are of divergence, levels, categories, and stages. Ọ̀ṣun fún yàn lọ́mọ. Àwọn tó ń jẹ́ pé wọ́n mú they are not foolish. Wọ́n gọ́. Wọ́n wọ́n ó fún wọn lágbára. It must be rewarding. Ẹ ṣọmọ nìkan, ó fún wọn lágbára. Not only child but power too. Ṣé a máa màmí wọ̀tá ò exist? Marine spirit exist or not? Ẹ ṣe pé kò exist, ó exist. Ìṣe pé kò wà kí dẹ́ agbára ò sí lọ́wọ́ agbára wà lọ́wọ́ ẹ̀. another the marine spirit does not have power. ọlẹgbẹyàn lọlọtọ. it could drown people da, cause people to get drowned. ara àwọn kan tá a ṣe gbọdọ lágbára ẹmí mọ ni. those are the reasons why the child of God must have the power of the holy spirit. èṣù wà èṣù wà. there is satan between. ó fáwọn tiẹ̀ lágbára. and he gives his subjects power too. ohun táwa ń sọ ni pé agbára tọlọ́run ọlágbára ju ti lọ. the power of God is more superior to that ẹ yẹ pé bóyá èṣù ọlágbára tiẹ̀. not that Satan doesn't have power. ṣùgbọ́n gbogbo agbára lọ́run àti láyé ó wà lọ́wọ́ Ọlọ́run. bíbélì ní ìwọ gbàgbọ́ pé Ọlọ́run kan wà. do you believe only one God there? ọlẹ́ mẹ́ṣù pàápàá gbàgbọ́. even the holy. ọtún wárìrì. they believe God exists and they tremble ẹ gba agbára ẹ̀mí mọ́ ogun tẹ́ ẹ máa bá pàdé pọ̀. you will meet with a lot of forces in ah, your life. tagọ ara ẹ ti dilé ẹ tibi tó ti ń bọ̀ ti má jẹ́ mútó dáńbi tó ti ń bọ̀ ogun náà pọ̀ nídìí agbára ẹ̀mí mọ́ olúwa kò gbé wọ̀ ẹ́. amen. olúwa kò fi díẹ̀ láàmú. amen kólúwa kó fi kún ọkàn rẹ. àmín. ẹ jẹ́ kí n gbàdúrà fún yín lórúkọ jésù. lórúkọ jésù. lórúkọ jésù. fún wa lágbára ẹ̀mí mọ́. a ní ìdá agbára ẹ̀mí mọ́. ara tá a gbé dání yìí tí ó lè gbàdúrà tí ó lè ṣe kankan yìí kọ́ ọ̀dà fẹ́ máa ṣe ń rẹ̀ ọ dẹ́sẹ̀ ju gbọ́gbọ́ lọ áárí kan ṣe kan gbogbo bá ti ní gbogbo agbára ìmọ̀ bẹ́ẹ̀ lóorun ń kùn ọ́. sọ́ọ̀rì pé tàtà ní ń bá ẹ fira sọ́ọ̀rì gbọ́n bá ẹ fira sọ́ọ̀rì gbọ́n bá ẹ fira nígbà tá a ní ọmọ ọmọ ohun tí mò ń sọ ara tó gbé dání báyìí lẹ́yìn o

ṣe ìwọ ọmọ pé èṣù wà lára èèyàn báyìí olúwa fún wa lágbára tó máa bá wa ṣẹ́gun ara yìí ara tá a gbé dání tó máa bá wa ṣẹ́gun ara burúkú yìí lórúkọ jésù olúwa fún alágbára náà fún wa lágbára ní jésù fún mi lágbára olúwa fún alágbára agbára ẹ̀ mímọ́ tá a máa fi lọ ohun rere tó gbé síwájú wa yìí agbára tó máa wá fi jókòó jẹ ọ̀rọ̀ kọ́lọ́run kó gbé wọ ẹ nígbà tí o bá dàbẹ ni pé nǹkan yí padà fún ẹ tó dẹ̀ ń di pé mo máa sin Jésù rire láyé mi kẹ ẹ ẹ rẹ fún alágbára fún alágbára láti borí ìṣàtọ̀ ọmọ ogun ẹ̀ tó sọ pé àlè lòun tí ìwọ ọlọ́run tó ní ìwọ ọlọ́run ló dẹ̀dẹ̀ wá yan ló wá yan eré fún wa báyìí ìyẹn ló wá ń bí wọn nú yìí ọlá ń bí wọn nú fún wa lágbára láti lè ṣẹ́gun àwọn ẹni bíi fún wa lágbára àgbà tá a máa fi borí àwọn alátakò yìí àwọn kò lè ṣeé ṣe má ṣeé ṣe takùtì olúwa fún alágbára náà àwọn kòkòrò jẹwẹjẹwẹ apakadàradà afọwọ́bògo asọgodi tìjú ọ olúwa fún alágbára láti ṣẹ́gun wọn fún alágbára láti borí wọn fún alágbára gbogbo ohun tá a jẹ́ nígbà kan láti ran ìran ìran agbára láti borí olúwa fún alágbára agbára ti borí ẹ̀gún olúwa fún alágbára agbára ti borí ẹ̀ṣẹ̀ olúwa fún alágbára àwọn àìsàn tó wà lára wa gbogbo alọ́ra àrùn tó farapamọ́ agbára ti borí olúwa fún alágbára agbára tí ọjà tí ò ṣẹ́gun tí ò borí tá a máa fi lẹ́kẹ̀ nítorí gbogbo agbára lọ́run àti láìla ti fi fún ọ olúwa fi dì wá láàmú rẹ̀ rán agbára wa bẹ́ẹ̀ wá wọ̀ wá lágbára bẹ́ẹ̀ wá wọ̀ ló wà lágbára gbẹwà gbọ ló wà lágbára gbàdúà gbàláṣẹ ọ agbá láti gbàdúà olúwa fi di wà láàmú ẹ̀mí láti gbàdúà olúwa fi kankan wá gbàláṣẹ ọ ire tó wà níwájú wa yìí tó torí ẹ̀ lè ṣiṣẹ́ ń kù lọ́kù orí ẹ̀ gbọ́ná ìjọba ẹ̀ dàrú lórúkọ jésù jẹ́ kárí rẹ̀ náà lò jẹ́ kárí rẹ̀ náà lò ràn wá lọ́wọ́ gbàdúrà o olúwa fún alágbára olúwa gbẹ́ wa wọ̀ fún wa lágbára ní jésù gbẹ́ mi wọ̀ tún sọ bẹ́ẹ̀ tún sọ bẹ́ẹ̀. mo fẹ́ kó o sin jésù yìí kó o láyọ̀ mo fẹ́ kó o sin jésù yìí kí ẹbí sọ pé báwo wà á nẹ kí ló ti ṣe ṣe é àbí kí iṣẹ́ wọ lágbájá mo fẹ́ kó o sin jésù yìí ké ké kébi jésù máa pa ọ́ pé jésù ìwọ ló ṣayé mi báyìí ẹ máa tẹ àtijọ́ wọ́ o àtijọ́ wọ́ o torí kò sẹ́ni máa já mi lẹ́yìn rẹ o olúwa bá wa ṣe bẹ́ẹ̀ rọ wa lágbára ọ̀tá fẹ́ o. ọ̀tá kọ́ ọ ohun tó o ti sọ pé a máa jẹ yẹn yà á jẹ bẹ́ẹ̀. wọ́n ní bá yàtọ̀ ọ̀run kọjá lọ́rọ̀ wọn ò ní lọ láláìṣẹ́ ẹnìkan bí náà ẹnìkan yóò kí lọ́kàn rẹ pẹ̀lú yẹn ohun tó lu wa lọ́ọ́ máa dà lọ́ọ́ máa dà. èyí tí èṣù fẹ́ kọ́ ọ dà ò ní dà o èyí tí ọ̀tá ilé fẹ́ kọ́ ọ dà ò ní dà èyí tẹ́ ẹ̀gún fẹ́ kọ́ dà ọ́ ní dà orí ẹ̀yẹ ò ní gbàbọ̀dé ẹ̀dá ẹ̀yẹ ò ní gbàbọ̀dé o tàwọn ọmọ ẹ̀ náà ò ní gbàbọ̀dé o tàwọn ọmọ rẹ̀ ẹ̀yẹ ò o ọmọ tó ọtí ẹ̀ sì máa bí pàápàá orí ẹ̀ ò gbàdúà ògo ni fọlọ́n lókè ọ̀ ẹni tó bá ní o má ṣe tiẹ̀ ọlọ́run á mú kúrò fún ẹ gbẹ̀yìn ọba ní inú ẹ̀ ń bẹ́hùn bọ́ bọ́ bọ́lọ́run ṣe ń sọ pé òun kọ́ rẹ mọ́ ẹ yìí bọ́ ṣe ń sọ òun rẹ rẹ mọ́ ẹ yìí bọ́ ṣe ń pẹ́ òun rẹ rẹ ẹ yìí lẹ́nìkan wá ń bí ló forí kọlẹ̀ ló forí kọ̀kẹ́ bí Hẹ́rọ́dù lọ́lọ́run máa ṣe mọ́ṣẹ́ bí Gòláyàtì lọ́lọ́run máa ṣe mọ́ṣẹ́ bí Sẹ́nakẹ́rìbù lọ́lọ́run máa ṣe mọ́ṣẹ́ bí jẹ́síbẹ́lì lọ́lọ́run máa ṣe mọ́ṣẹ́ bí fáráwọ̀ náà máa ṣe mọ́ṣẹ́ bí sọ́ọ̀lù náà máa ṣe mọ́ṣẹ́ gbàdúà gba aláṣẹ ọ ògo ní fọlọ́run lókè ọ̀run mo pàṣẹ pé kó sàn mo pàṣẹ pé kó o gba ìwòsàn kó o gba ìwòsàn ká tu ọ lẹ̀ ká dá ọ sílẹ̀ kó o gbagbára ìmímọ́ kẹ́mi mọ́ máa tọ́ ẹ kó máa darí ẹ kó pa ẹ̀ṣẹ̀ run kó pa ẹ̀ṣẹ̀ run ní ọkàn rẹ kó tún ẹ bí pátápátá kó tún ẹ dá pátápátá kó lọ ògo tó wà níwájú ẹ ògo tó wà níwájú ẹ kó lò kó lò kó máa fi jèrè ọkàn fún Jésù jésù olúwa wa. àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mọyìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 ní ẹni ọdún kejìlélọ́gọ́rin olùṣọ́ àgùntàn ògúnbọ̀mọyìn jẹ́ akíkanjú oníwàásù àti olùkọ́ tí ó yanrantí tí ó sì kún fún ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwọn ohun ti ọlọ́run àti ti ayé yìí wọ́n bá ọlọ́run rìn tímọ́tímọ́ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tí wọ́n bá ara wọn sọ̀rọ̀ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ nípasẹ̀ ẹ̀mí mímọ́ gbogbo ayé wọn ni wọ́n fi gbọ́ ti olúwa àti ìtọ́jú ọmọ ènìyàn ní ọdún 1989 ẹ̀mí mímọ́ darí olùṣọ́ àgùntàn ògúnbọ̀mọyìn láti kó gbogbo ìjọ wọn lọ kọ́ àgọ́ ńlá síbi ìpè àpọ́sólì joseph ayọ̀ babalọ́lá lẹ́bàá ọdọ̀ àìràn ní ìlú ìkejì arákejì ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n kọ́ àwọn ilé sí orí ilẹ̀ tí ó lé ní ekari mẹ́rìndínlógójì wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ àpòsílẹ̀ ti kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di joseph ayọ̀ babalọ́lá yunifásitì yabu báyìí àti ibi ìpàgọ́ fún ìjọ àpòsílẹ̀ ti kristi pẹ̀lú ibi àdúrà àti ilẹ̀ mímọ́ fún gbogbo onígbàgbọ́ àgbáyé. tẹ bá ń fẹ́ máa gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ sẹ́ndì yes sí nọ́mbà yìí 08096781135 08096781135 ẹ tún darapọ̀ pẹ̀lú wa fún ọ̀rọ̀ ìgbàlà mìíràn ní gbogbo ọjọ́ ajé àti ọjọ́rú lákòókò kan náà lọ́sọ̀ọ̀sẹ̀